ohun tí bíbélì sọ ni wípé ní ọjọ́ tí sọ́ọ̀lù kọ̀ òfin ọlọ́run ó ní ọlọ́run kọ̀ sílẹ̀ ó fa ìjọba ẹ̀yà ó dẹ̀ fún arádùúgbò ẹ̀ tó sàn jùlọ tá à ń pè ní dáfídè àdúrà mi lówùúrọ̀ ni pé àṣìṣe tó máa ń mú kéènìyàn ṣẹ̀ tọ́lọ́run fi ń padà lẹ́yìn ẹ̀ kó má dé bá wa ẹ a kú ojúmọ́ níbikíbi tí bá ti ń gbé wa orúkọ tèmi ní Ògúnlẹ́yẹ Ibrahim Ayọ̀délé a kú sí òní. máa kọ̀ mí o Jésù